Thank you. la والنهر أخرج الشيطان بارك الله ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم Adapun Allah ọba tí ọgbẹ́ ìlú ọba pátápátá ọba àkọ́kọ́ tí o tó sáájú ẹ̀ ọba àgbẹ̀yìn tí o ti ọba ní ìmọ̀lẹ́yìn rẹ̀ ọba ọ̀pọ̀ ìṣòṣò ọba lẹ́yìn láyé ọba tó ṣe é dé òun ló fún wa láti bí wọn tó kọjá. تصديق إليه جمعته أبلغ سبحانه وتعالى جمعته ضمن جوزات وذلك وما رأوا وقال قال على الجهاد الله تأخذني في غلام ولا خوف على السوى ولا ترى ولا وجود وقد جاء فقدي ومن يوم السيد قد قرأ يتقدم قد قرأ يتقدم lórí ẹni tó bá ṣe pé ó máa ń fẹ́ pẹ̀lú bíi gbogbo dáadáa tó rẹ̀ náà ti fún ayé náà báyìí nígbà tó wọ̀ ọ́ lẹ́yìn. Nítorí pàtàkì pé ọ̀sẹ̀ ọba ní ìta máa ń jọ fi fún àti ọlọ́run ọba wà kan ṣoṣo. Ọba yìí, ọba tó lọ gbogbo ìjọ aláwùjọ bẹ́ẹ̀ ni kò ní aláàbúrí. Mo tẹ́lẹ̀ ká tó wájú wa, àyẹ̀kẹ́ wa, àlejò wa Muhammad sọ̀rọ̀ wa mo ìtàkàlà àárín ìlú nílẹ̀. Ẹ̀rú ìjọba wa ni, òṣìṣẹ́ ọlọ́run ọba ni níbi ìjà àríwá ti dada múra ló ti kága lórí gbọ́mọ ìyá ti ní. àníbi ìjà àríwá ti múra ní ìdíkà níbẹ̀ fún ẹnu lójú wa àwọn òṣèlú pé a ti lè fún ara wa. àdúgbò àbọ̀tánbẹ́rù sọ̀rọ̀ bá òǹkà ara rẹ̀ wọ̀tẹ́lẹ̀ òun ní ìlú àríwá ti dada lórí gbogbo àlàáfọ̀ ìyá yìí. ó lọ́wọ́ àdékùnkẹ́rẹ́ àti ìrẹ́pọ̀lẹ́ Muhammad sallallahu alaihi wasallam àwọn ajẹ́ àwọn lẹ́yìn rẹ̀ nígbà ìfún òṣèlú àwọn òṣèlú ọba aláàtúndì dáadáa títí lọ fi ọjọ́ àti ìgbé ẹ̀rí tó máa wọlé o ìbẹ̀rẹ̀ náà tó wà ẹjẹ́ abẹ́ ọ̀nà ẹjẹ́ apáyọ̀ ọ̀nà gẹ́gẹ́ bí ilé ọlọ́run máa ní lọ́lá nínú ẹ̀jẹ̀ múra rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ilé mi máa kọ́ aláàbẹ̀rẹ̀ ẹwà tí a máa fi dáadáa ẹ̀dá àbúrí ìyá mi alọ́fà ní ọ̀dọ̀ ọlọ́run tí a máa wo mọ̀hábọ̀bù lónìí ti ṣe àkọ́kọ́ oṣù tí wọ́n fẹ́ làbá yìí nígbà wọn bẹ̀rẹ̀ lọ pé bùrẹ̀kíjà bùrẹ̀kíjà mọ̀hábọ̀bù bẹ̀rẹ̀ ní ìjọba ilẹ̀ ìrìnà yóò ti wá parí òwúrẹ̀ ìrìnà ṣùgbọ́n kí lè lè kọ́ wọ́n ṣe ohun bá bá bẹ̀ yìí òwúrẹ̀ ní àbọ̀ táwọn nípa tí ọkùnrin ló ṣe kí ni nípa tí ọkùnrin ló mọ ọkùnrin yẹn kó tí ọkùnrin bá là á ti gbé àwọn dáadáa wọn ní ìdílé ọmọ àti níbi bọ́lá yìí òun bẹ́ẹ̀ ni kàmáàlì náà ti gbé ìgbàgbọ́ ọmọ àwọn. oníṣẹ́ kíkẹ́ ìgbàgbọ́ yóò tẹ̀lé sí ìpínlẹ̀ kan òun bẹ́ẹ̀ ni nípa ìṣòro ọmọ ọ̀rọ̀ ìṣẹ́lá ní ìsọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ àpáwọ̀ ẹ̀rẹ́ tí o máa ń ṣúgbà wá nínú òkè ìgbọ̀kọ́rẹ́ àti lókè. Òṣìṣẹ́ ọlọ́run máa ń da ẹ̀rí rẹ̀ àtẹ́kọ́ láti ẹ̀rọ sí ìbàdàn àti máa yọ kí ipò lè náà ti lè. Ó lé ìkọ̀ọ̀kan ní ààrí ìṣe ìlọ́gbà tó lè lò. Ààrẹ sì fi ẹnì kọ̀ọ̀kan nínú olùgbà tó lò lé. Kí ni tí máa rẹ̀ pé lọ́gbà tó lè yẹ pé láàyè mú ìmọ̀ àlọ́. Ààrẹ sì gbàgbé nìyẹn ìmán olùgbà. Ṣùgbọ́n ìgbà pé ìwò ní ìpè àní káàlẹ́ tó pé nígbàgbọ́. Ìjọba ẹgbẹ́ ìdáwọ́lẹ̀ pẹ̀lú múmi, àlejò sí mi láti máa pè é láti ẹnu múmi láti ìwọ̀n, láti máa ká lùkù láì náà wọ̀nà. Àlejò sọ̀rọ̀ mọ́ àwọn ìṣẹ́lá, ó ní ẹnì kọ̀ọ̀kan ní àdípè tó ti jẹ́ pé inú ìgbàgbọ́ máa ń fẹ́ fúnra ara rẹ̀ iná ẹ̀yìn yóò máa fẹ́ lórí rẹ̀. Èyí tí máa ń wù wọ́n, ó ṣẹlẹ̀ tó ń rí dáadáa ní ó fẹ́ kọ́ ṣẹlẹ̀ fẹ́ lórí. Èyí tí ó fẹ́ kọ́ ṣẹlẹ̀ tó wù láburú kò ní fẹ́ kọ́ ṣẹlẹ̀ fẹ́ lórí. Èyí tí máa ń fẹ́ kí wọ́n ti mú nínú wà iná ẹ̀yìn máa wù fẹ́ lórí. Ipò tí máa ń wù wọ́n máa tó wù sí iná ẹ̀yìn máa fẹ́ lórí. Hadis dia ni kita pakai itu pun. Dia akan menguasai bahwa ayat dari Rasul Duko, Awisya wa Hadila, Udah Awisya wa Hadila. Kan itu di Akika berbuka kudu hidup sama dengan di waktu di hukum insan dengan waktu kulai. Iktikir ibadah oleh ini. Ya, tuh kan muslim, ibadah muslim kita kalau yo terus ìdájọ́ mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo bùkátà ní pé tí ọba lórí lóṣù fún bàtà ń bẹ ọ́ nípa tẹ̀lé ẹ̀rọ tẹ̀lé ọ̀pá lè wọ̀ pẹ̀lú. bí wọ́n tẹ̀lé ọ mọ́ ó tẹ̀lé ọ da ẹwà ó fún náà yẹ. lẹ́yìn ìgbà ni ó wá rí pé ìdí ọ̀nà ọlọ́wọ́ ni mo nífẹ̀ẹ́ ọmọ ìdí ìdílé ní ara rẹ̀. lórí àtàwà ìgbà àgbà èèyàn ò ní èèyàn ò lè fẹ́ fẹ́ẹ́ lè ti rẹ̀ ní dáadáa ojú fẹ́ra rẹ̀. ẹni tó wá ní kó nípa lẹ́yìn náà sọ mi òun ni ò ní pẹ̀pẹ̀ ní wá jù lọ yálà ó fẹ́ di tàbí ọjọ́ jẹ́fẹ́ tàbí di ọ̀rọ̀ lórí. torí kí ẹni tó tẹ̀lé káàdì ẹgbẹ́ tí mo wá ní sẹ́wà lò ẹni tó ṣe ń lára ẹ̀dá ẹni tó ṣe olùpẹ̀pẹ̀ ẹ̀dá kò ní máa fẹ́ dáadáa ẹlòmíì dáadáa ìlú. Kódà ìjọ ti dáadáa ìwọ́n máa pọ̀ sí ẹ̀. Ó bá mi pé lọ́wọ́lọ́wọ́ ti ti dáadáa báyìí tí ti dáadáa wọ́ ẹ̀ ó sì mọ̀ láì lọ́rọ̀ àti. Pẹ̀lú pẹ̀lú yóò kó ìlà dáadáa tí ń jẹ lọ́wọ́ ẹ̀ lórí rẹ̀. Wọ́n ní ìyọ̀gbá tó wá lórí gbàgbọ́ ó ti gbàgbọ́ ni. Kí ni ti wọ́n rẹ̀? Òbí ó gbàgbọ́ ni rẹ̀. Wọ́n lọ́pàá ń gbà rẹ̀ kọ̀mọ̀ àtọ́rọ́ bí sílẹ̀ tẹ́tẹ́ máa lọ wára ní. lórí kékeré láàárọ̀ ní ìgbọ́dá òfin rọ̀ ọ̀gbẹ́ dáadáa. àti tí wọ́n fi wọn kágbé ìtọ́lọ́wọ́ ọ̀hún wà lọ́sílẹ̀. èyí ti ń sọ̀rọ̀ nípa pé mọ́tíláṣà tó lọ ọ̀rọ̀ sọ̀ ẹ̀kọ́ lẹ́yìn kí sùdí ọmọ àti. orí pé lónìí nínú àbùkà tí kùkà wọ̀nà máa wọ̀ lùsẹ́mẹ̀ káàrin ẹ̀mí káwùjọ wá dàgbà kí wọ́n àti ìwé wa. mo ní pé lóòrùn sílẹ̀ mọ́ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wá ti bàjẹ́ jù ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wá ti dàrú jù àtòmí àtòmí àtòmí lọ́sẹ̀ ní gbọ́dọ̀ ìyẹn káàkiri. aláàbò ní èròjú ọ̀fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ wa mọ́ owó yóò máa bẹ̀rẹ̀ sí ọ̀fẹ́ tẹ̀ wá mọ́. Owó lọ́ba bá yóò fẹ́fẹ́ wá mọ́. Àbá àjọ máa sọ̀rọ̀ ká máa lọ ìbẹ́ẹ̀ lọ. Wọ́n ká ló tún sáré sí ẹ̀lẹ́kẹ̀rẹ̀. Ẹjọ́ ìmọ̀ àti láti dúró. Ẹni tó lóun fi yọ. Bóyá láti fi ṣe ìyàwó rẹ̀. Ọ̀rẹ́ ti ẹni tí ọ̀gá jù tí ó kù ní ariwo tó bẹ̀rẹ̀ ìlú ọ̀nà wá fún ìlera fẹ́ ní sí kíkú sí ìlera. Mo ní bí ẹ̀yin àrùn ilé nìkan ní òrùn. Bí ẹ̀yin nìkan lọ́jọ́ lọ́kẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lórí ìlú ọ̀fẹ́ lọ. Ayọ̀ ti ẹ̀yẹ lọ́jọ́ lọ́dọ̀ rẹ̀. Ayọ̀ ẹ̀yọ̀ ní ọ̀fẹ́ ìkẹ̀kẹ̀ lọ́dọ̀. Bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ayé ti wá rí. Èyí àtúntàwọn ẹgbẹ́ ẹ̀sùn pẹ̀lú tó máa kó ìwé tí wọ́n máa kó tí wọ́n nílẹ̀ nílẹ̀ wọn fún láàárọ̀ ìyẹn ti bá dáa tó fún wọn pariwo sí i. wọ́n ní pé kí ni wọ́n fún látàdí ẹ̀yẹ̀ tẹ̀lé ń kọ́ àǹfààní ti ẹ̀yẹ̀ tẹ̀lé ń kọ́ ọ̀rọ̀ tó àǹfààní ẹ̀yẹ̀ mi. ènìyàn lọ́wọ́lọ́wọ́ yẹn olùkọ́ pàrọ̀ lọ́wọ́ àti pé pẹ̀lú ìfọ́nà ọ̀rọ̀ wọ́n sọ wọ́n ti wọ́n lẹ́yìn sí ní. ọ̀sẹ̀ tí kò wọ́n wá pé owó tó yẹ kó ṣe lẹ́ẹ̀kẹ́lẹ́ ọmọ ta sí ọ̀rùn fún ẹ ọ̀pẹ. oṣù wa bẹ̀rẹ̀ sí máa bọ́ oṣù tó wọn lọ́wọ́ tí wọ́n wá rẹ láti ọwọ́ ilé àdókè tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ẹ̀rẹ́ pé ẹnìyàn máa wọ ilé ìdí dáadáa. ìgbọ̀gbà àti láàrín kẹ́kẹ́ ìgbẹ́ àwùjọ lórí. mo rò pé àdéhùn yìí àtúntà àtàlẹ́yìn àti náà ti ń bẹ́ẹ̀ lẹ́kùnrin náà ò yóò ní ẹ̀mí wa lórí dáadáa àti títí ìwọ̀n àwùjọ. Níbi tá a bá rí ẹ̀mí wa sí á, òní ẹ̀kọ́ jẹ́ kí ààbò ní ààbò ní ìrẹ̀fẹ́ láti máa bá ti. Ibẹ̀ láti wá mọ̀ pé àbùkátà gíga títí ọ̀rẹ́ àwùjọ látara pé tá a bá rí ẹ̀mí wa dáadáa. Táà mọ̀ tó kéde sí pé ká máa bẹ́ẹ̀ jẹ́ ní àbò ní àbò ní. Táà mọ̀ kí ẹ̀lòmíì náà ń bẹ táà ó pọ̀ sí láàrin ìwọ ń jíjẹ fún ẹlòmíì ẹ̀rọ á ti rárá bàbá àmàlùjẹ ọwọ́ àlọ́mọ ìyá bẹ́ẹ̀ láàánú ìwọ ọmọ ìyá nù ìwọ ọmọ ìyá nù. lẹ́kọ̀ọ́ sí ẹni tí ń jẹ sí inú tí ò lẹ́rẹ́ ní ìyá mi máa ń yí ọmọ ìjẹ. Nínú ọjọ́ ní fẹ́ fún ọmọ ìyá rẹ̀ ló rẹ̀. Nínú àdéhùn Àníkà Mùsàmà ní sọ̀rọ̀ wọ́n ọmọ ìlẹ̀sílẹ̀. Ó ń di ẹni tó bá fẹ́ kú bí òṣìlẹ̀ sínú rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ yá ìjẹ́ kí ọlọ́kọ̀ bá wọ̀. Irú ẹni bẹ́ẹ̀ àbòjú fún ọ̀pá pa kíkọ́ pa á lẹ́yìn tó ń bẹ̀rẹ̀ tó ti ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ̀ làwọ̀. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá tọ́lọ́kọ̀ bí ọ̀kẹ́ nìkan, wọ́n yẹ kí ìyànná máa yọ nípa àyùntẹ̀lẹ̀. Gbogbo ohun tó ń bẹ̀rẹ̀ bá fẹ́ káwọn ìwọ̀n máa ṣe fún ìwọ̀n máa ń bá òun ìdúró tí ó bá jáde láyé wọ́n jáde láyé lẹ́yìn tó fi ṣe dáadáa bí wọ́n fẹ́ kí wọ́n ti ló bẹ̀rẹ̀ ló ti máa kó ẹ̀ nígbà wò. èdè tó wájú àwọn ọkọ̀ tó bá wà lónìí. àwọn àmì ẹ̀yẹ ni wọ́n sọ̀rọ̀ báyìí pẹ̀lú ìṣòro ló kù gẹ́gẹ́ kàràkà yọ ọ́fẹ́ inú nígbà wọn ò kéye wá àwọn ìṣòro ìṣòro kú dẹ́dẹ́dẹ́ òun wá àwọn pé ibi tó wọ́n ti máa mú wọn máa yọ nígbà tí wọ́n wá tó ń fẹ́ sí jọ́rùn àyíjẹ́fẹ́ àwọn ọ̀rọ̀ àti ẹ̀fẹ́ yìí ọ̀tà àti ẹ̀fẹ́ yìí ọ̀tà lórí sẹ́wọ̀n ìjọ́jọ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti kọ́ ọ̀tà ìjọ́jọ́ lásìkò ìjọba wa fẹ́ náà ìjẹ́ tí òṣèlú wọn náírà bẹ́ẹ̀ fẹ́ sẹ́nu àdúgbò kẹ̀mí ti fẹ́ kára yóò wá kúkú lè ní sùúrù dànù ẹni tó fi pé inú ayé rẹ̀ gẹ́ àti yọ ń pẹ́ tẹ̀lé àti yóò fi jẹun òun tó wá rẹ̀ tó tó ń bá lọ gba gbèsè ní ten thousand nínú kí ìgbòho ìbá ti pẹ́ òun àti gbèsè yìí pẹ́ yọ wá lọ́wọ́ nínú gbèsè ó ti tó pọ̀ sí pọ̀ tẹ̀lé àti ẹni tó ń jọ ń bẹ̀rẹ̀ àfẹ́ yóò wá kúrú ìbọn gbèsè ten thousand láti ojú rẹ̀ nígbà ten thousand wá wò tó yọ dáhùn ìdí ọ̀dà ọdún ọ̀pá bàbá yóò wá sí lórí bí èso ti ń bá yìí ẹgbẹ́ má ṣe é ọyẹ kó ló sọ fún ọ̀rẹ́ kò sí àbùkù tó wọn wá sí ìyẹ̀wò tó wọn lé bẹ́ẹ̀ ló wá sí ìyẹ̀wò tó wọn lé lé fún bẹ́ẹ̀ àjẹbí dẹ́rù yóò tún gbọ́dọ̀ àwọn èèyàn wá mọ̀ fún ìjọba àwọn ènìyàn wọn wá ká ẹ̀yọ́ ọ̀sẹ̀ ń bẹ́ẹ̀ báyìí ẹ̀yẹ̀ fún wọ́n ti parí àwọn èèyàn ṣe. Eléyìí náà pọ̀ lọ́wọ́ yìí láti wọ́n ti báwo ìyẹn ń dákóso àwọn èèyàn. Ìdí wọn ni wàá mú sòrò. Ọwọ́ akẹ́kẹ́ ni yóò dákóso rẹ̀ náà máa fẹ́ bá pàdé. Ìdí wọn ni wàá mú sòrò. Wọ́n ní ìwọ̀ wá ní fẹ́ pọ́nú sòrò yẹn. Ọwọ́ lọ́sọ̀ ìṣòro ẹni fẹ́ ọdún ọ̀gbìn àlùmọ́ agbọ́dọ̀ àwọn lọ́pọ̀ sí wa. Á ọlọ́pọ̀ sáré wa ni. Iná òkòtò kúrú Nàìjíríà ọ̀gá ni. Tọ́ọ̀dù kéde àwùjọ bá dá ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tèlé lọ́pọ̀ sí Nàìjíríà ẹ̀wọ̀n ni wọ́n wà. Ẹni tó yẹ kó máa fowó òkèrè yóò máa fowó. Tí ìṣẹ́ mo fún ẹni tó yẹ kó máa jẹ owó ìfẹ́rẹ̀ lọ́wọ́ yóò fà láìsẹ̀ ń jẹ yóò tún kéré òun yóò yẹra ẹni tó àmì kó yẹ wọ́n wá tó òkúkú lọ́wọ́ rẹ̀ yóò sọ ní wọ́n lè bá láàrín. ẹni tó yẹ kó òun sọ pé tẹ̀sí ti kú jẹ òkú wá kú pẹ̀lú bọ́lá àti iṣẹ́ ìkú mọ́jẹ ọjọ́ ní bọ́lá ìjọba ìta ọ̀dọ́ wa ẹ̀ bẹ̀rù yàtọ̀ tí wọ́n ti mọ́bọ̀ wá. Bẹ́ẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ orí wọn ti ẹ̀sẹ̀ bí jọ̀wọ́ ara. Ilé ìjà ìjọba ọ̀pọ̀lọpọ̀ wọn ni òfin kú òfin bá kàlẹ́ òfin ọ̀mà lọ́la. Alẹ́ kú òfin bá kàlẹ́ ọ̀mà lọ́la lọ́la ẹ̀sẹ̀ wá lórí. Wọ́n wá wọ̀ sí Ìsìláàmù bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀. Òfin ló ń gbà ìlọ́jọ́ lọ́wọ́ ìlọ́jọ́ yóò fẹ́ abẹ̀tẹ̀ o. Wọ́n ti tún bẹ̀rẹ̀ pé lọ́ba ti wọ́n wọ́n ní àwọn ọba wọn náà fẹ́ náà wà fún títà ọ̀sẹ̀ lé lóru. Mo náà wá nílò pẹ́sẹ̀ mi sára wáyé lọ́wọ́ wọn fún títà ọ̀sẹ̀ wa. Nígbà tí a ti gbọ́ gbọ́ pé ọ̀sẹ̀ yìí o, wọ́n máa ń sábà ìta àbùkù òní rẹ̀. Ẹ̀sìn lè lè láti mẹ́ ìta pẹ́sẹ̀ tó fi yẹ ìfúnẹ́sì ìrora. Ìfúnẹ́sì ìrora. Ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti rí ní ọ̀nà àyọ̀kúra ara wọn. ọ̀nà ìbànújẹ́ bá wù yẹn ọ̀nà ẹ̀fọ́ bá wù yẹn wọ́n ti rí ní ọ̀nà àyọ̀. ǹjẹ́ nígbà tẹ́ bá wà lóṣòro nínú tó ti bá wà tó ti máa yọ lórí kí káwọn máa tàyé káàkiri pẹ̀lú tẹ̀lé ẹgbẹ́ àti àwùjọ láàmú káàkiri. látara tó kí ni lẹ́yìn tó fi kún ní ìnáyà máa tó fi kún ní ìnáyà.

tó fi ọjà yìí kò sí ìjẹ̀kẹ́ ní one thousand naira wọ́n wá dáhùn pé eight hundred and one àná rẹ̀. ẹni tí wọ́n fẹ́ràn pé ìwọ́n ọjà tó fẹ́ wá sí nígbà yìí ìwọ́n fẹ́ràn pé ìwọ́n ọ̀rọ̀ sí one thousand naira wọ́n wá ní wọ́n máa ní eight hundred and one. kí ló wọ wàhálà rẹ̀ kí lè lè ṣe. ó sì mọ̀ pé ìdí kò ká dà àwọn ìgbà wo ni wọ́n máa wá káàkiri káwọn àwọn àwọn máa ló sòrò bí ọ̀kadà. Ìtòrí ká ìwò tọ́kù yóò ti wọ̀ pé kò sí ẹ̀tọ́ mẹ́tọ́ mẹ́rí. Ara ti rú. Bàbá rú ni wọ́n náà A ti wọ̀ ní gbòòrò ọ̀sẹ̀ náà pẹ̀lú wọn lọ sí ìgbòrà. Ìbéèrè ti pé ìdíjẹ́ tọ́ òun fẹ́ fún un yẹn. Sílẹ̀ ìwọ́n lè fẹ́ fún un. Tí wọ́n ń gbàgbọ́ àwọn máa bèrè níbi tó ṣe. Kí ni gbàgbọ́ àti iṣẹ́ ìwọ̀n kó o máa lẹ́nu iṣẹ́ rí kó o sì máa lè tẹ̀lé rí. Bílí náà ti wá rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́, ilé okéwú, ilé èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ètò ìpínlẹ̀ àwọn ọmọ Wọ́n ní kí ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n ni wọ́n ń fẹ́ irú ọ̀rọ̀ òbí náà tó ní abẹ́jọ láti ayọ́ lò abẹ́jọ láti ayọ́ bẹ́ẹ̀ ni abẹ́jọ ni wọ́n ń rí àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọn ò sì lẹ́yìn láti tó ní ìgbà kan títí ẹ̀kọ́ ni wọ́n fẹ́ kàn ní àdúgbò kí wọ́n má ṣe àwọn ilé ẹ̀kọ́ ìbílẹ̀ òfin ni yóò lè fẹ́ ní jẹ́ máa Ìgbà táwọn tó wáyé tó ti dọ́pọ̀ àwọn pájọ́sì. Mo wá rí pé àti àwọn èyí dàgbà àwọn òun ní ilé ń fẹ́. Àtúnṣe tí wọ́n rẹ̀ tún fún mẹ́ẹ̀kẹ́ fà á. Àti tẹ̀ wọ́n tún pọ̀ mẹ́ẹ̀. Nígbà tí kí ọmọ pọ́ùn rẹ̀ ti lọ́mọ ẹlẹ́sùn dáadáa. Ẹ lápẹ̀lẹ́ ni wọ́n wọ́n tẹ̀. Sẹ́ni tó ilé ìwé. Tí wọ́n fẹ́ dáadáa fún mo ní nígbà tí ọba ti kẹsẹ̀ fáwọn ọmọ ìgbẹ́ lábẹ́rẹ́ tí wọ́n ti máa jẹ́ lábẹ́rẹ́ tí wọ́n ti tókò tí wọ́n ti máa jẹ́. Bọ́pọ̀ ọ̀wọ́ a máa jẹ́ owó ti ẹ̀wọ̀n jẹ́ tí òun ní ẹlòmí ìṣọ̀wá yìí. Táà máa ń rí àti ìbánisọ̀rọ̀ tó sọ ilé làyún ní àdókòrò láti ẹ̀yọ̀ ìgbàlẹ̀ àti máa lọ ẹ̀kọ́ ìlànà. Àníṣẹ́ òun ìgbàgbọ́ òun tó tó bẹ́ẹ̀. Lókì ìgbàgbọ́ ọ̀

ẹni tó bá kó tó lọ́wọ́ bá ti wọ́n kó bá wòlíì yìí tó ń lé láti lọ́nà ẹ̀ tiẹ̀ wọ́n kọ́ lọ́wọ́ àdìgbò òní jẹ́ ní jẹ́ ọmọ olókìkí òní ọ̀jẹ̀ ọmọ lọ́wọ́ àdìgbò ọmọ lọ́wọ́ àdìgbò òní jẹ́ ṣùgbọ́n nínú ìfẹ́ tí wọ́n ń wá ẹ̀kọ́ ìjọba náà àdéhùn ó bàjẹ́ òun ní àyèjì àyèjì tí wọ́n ti bá látara nígbè kò ti pọ̀ kò ti lágbára. ọ̀pọ̀lọpọ̀ wá nígbè èyí tí wọ́n fẹ́ ipò tí wọ́n fẹ́ kọ́ mọ àwọn wá. ipò táwọn sọ ọ̀pọ̀ fún ara wọn mú ọ̀pọ̀ fún ẹ̀mí wọn. wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sẹ́nu wọ́n ti wọ́n ti lè dé oṣù. ẹ wo àwọn tí wọ́n lọ fún ìsìnlẹ̀. ẹ wo oríṣiríṣi tí ìjọba tẹ̀ látòkè dájẹ́ tí wọ́n fẹ́ jẹ ìyẹn wọ́n àwọn ọkọ̀ wọn pé dẹ́bàdà dẹ́bàdà ọ̀rọ̀ tẹ́lẹ̀ yóò fọ́nù yẹn lórí ìdájú ẹ̀mí tó fi ẹ̀kọ́ lọ́pẹ̀ wọn rọrùn ẹ̀mí ò kí ẹ̀kẹ́ lọ́dọ̀ wọn rárá ṣùgbọ́n tí wọ́n bá mú dáadáa ẹ̀dùn kò ní sáàmù wọ́n ní gbọ́dọ̀ ẹ̀kú gbọ́yẹ ilé ìjọ́sẹ̀ nídìí o Ibẹ̀ wáyé. rẹ̀ o. Bábá ìṣọ́ fún ṣẹlẹ̀ sí wọn, tí ìṣòro làwọn ẹ̀ ń fẹ́ lórí ìṣòro. Tí ìṣòro lórí ìṣòro wọ́n fẹ́ ọ̀tẹ́ oríṣiríṣi ló kálukú wá lé lórí ààrùn lórí àlejò àdìlò. Bàbá mi sọ̀rọ̀ lọ́kùnrin ọ̀sán ló wá fà àti ìgbàgbọ́. Àgbàdá akọ́wé mẹ́kọ̀ọ́ ní kéjì náà lẹ́kọ̀ọ́ra wa. Ẹjẹ́ àjẹ́sì lọ sínú ilé àtọ́nà lọ sílẹ̀. Ọkọ àtìyàwó kí ni bàbá ń fẹ́ bí àwọn ẹ̀ sí ìyàwó ìgbẹ́ bọ̀? Ìgbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ nítorí kọ̀tí ẹ̀ lójú àwọn olùdókòwò ọjọ́ rárá kò fẹ́ dáadáa kẹ́kẹ́ lọ. ó ti pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó rẹ̀ ìgbẹ́ àwọn ọkùnrin rẹ̀ yìí tó tẹ́tẹ́ tí ó ti gbé ní ìwọ́n máa ń gbà ní ọgọ́ rẹ̀ ó kọ̀ ọ́ lọ́mọ rẹ̀. wọ́n ti tún bá fi ń sábà lóhun ní ìrẹ̀ yẹn kò ní ojú wọn lè jí rẹ̀ ta. onígbà alábàjẹ́ yìí máa ń gbé mọ́tíyàwó dáadáa gẹ́gẹ́ ọ̀dọ́kọ̀ọ́ تتغير لهذا كمال الإيمان إنه أبوك لديه ọmọ tí wọ́n dákọ́ pẹ̀lú ní gbogbo rẹ̀ kọ́kọ́ lọ rẹ̀ kọ́ kẹ́kẹ́ kí ara lọ sí ìrọ̀ lọ rẹ̀. Gbogbo dáadáa tó kẹ́kọ́ lọ ara rẹ̀ kọ́ fẹ́ràn kẹ́kẹ́ nú àwọn dáadáa yìí kọ́kọ́ sí ìrọ̀ lọ rẹ̀. Ẹnu tí ìgbà kò fẹ́ pé ọkọ̀ ìyàwó ẹ̀ ní ìrọ̀ lọ rẹ̀ fẹ́yàwó ìfẹ́ máa yóò ti rú lé.

ó lè fi bẹ́ẹ̀ kí n bá ṣe láti dé ìlọ́pọ̀ pé ọlọ́run ti débè lọ́gbọ́n ọlọ́run ní débè lẹ́yìn náà tí gbogbo wọ́n ti jẹ́ àrùn. Torí pé kí ẹ fi lọ́ da sí orí padà sí ẹ̀mẹ́. Ilé ìjẹ̀ tí wọ́n ń pa lọ́wọ́ ló wá síbi lónìí. Ó wà lóko síbi lónìí. Torí pé kí ìyẹn fi lọ fọ́ọ̀mù sí ẹ̀yọ̀ kan. Yóò fi lọ fọ́ọ̀mù sí ẹ̀kọ́. Ẹ̀yẹ́ tẹ̀lé mi pa kí ẹ ti máa rẹ́ ọ̀rọ̀ máa Ẹ̀yọ́ sì lè rí ipa iṣẹ́ tí máa tó sì gbọ́dọ̀ náà tààrẹ́. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ àdá. Ṣé wá rí dáadáa pọ̀ kẹ́lẹ́ ìṣèlú rẹ̀? Àmì ìlara ni. Àmì ìkéka ni. Àbí ìpẹ̀jọ ni. Dáadáa pọ̀ wá fẹ́ fún ẹnì kejì ẹjọ́ òun fẹ́ fúnra rẹ̀. Kò wá lọ́wọ́ òun ti fi ẹ̀ kò dúró lọ́wọ́ má ti fẹ́ nìyẹn. Dẹ́gbẹ́ tó ń fẹ́ fúnra ẹgbẹ́gbẹ́. Ó wò sí rẹ̀ kẹ́lẹ́ dáadáa yẹn tó ń wù. Ìyẹn ni tó ń fẹ́ yẹn ọlọ́run náà yóò wọ̀. Ẹnì kejì nìkejì rẹ̀ ọ̀pọ̀ bí ìfẹ́ ìlọ́mọ àyẹ̀fẹ́ dáadáa rẹ̀ tọ̀ ọ̀fẹ́fẹ́ nìkejì rẹ̀ ọ̀rọ̀ وبه رفعت الأقلام ودفت الصفر النبي صلى الله عليه وسلم أمر في ولا غير وقت يوسف وبه هذا ولا قلنا عنه نقول كده على أهله سبحان الله من يوم والله يوم إذا ما تتعلم يوسف عليه السلام أو بقى يوسف يوم يطلع على يوسف جدا وتكلم عنه

tó ń kà bẹ́ẹ̀ ni tó wù ní ká bẹ́ẹ̀ yẹn, ìfẹ́ dáadáa fún yẹn, yóò lọ́wọ́ wò kí ọlọ́wọ́ wá kọ́ sókè. Dípò wọn rẹ̀ lọ́wọ́, yóò máa lo wọ̀rẹ́ tó ń bẹ̀rẹ̀ tẹ̀ fún yẹn, ibi bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó ń tẹ̀ sí ìyẹn. Ọ̀nà kọ́lá ẹ̀jẹ̀ ń lọ Àìsí dáadáa ń lò lòdì Ẹjọ́ ká lọ àdéhùn bá tẹ̀síwá ń sọ fún wa rẹ̀. Àdíjẹ́ ẹ̀rù ṣe ìgbà tó lọ náà. Àdíjẹ́ ìfẹ́ àwọn olùkọ́ wọn kọ ń jẹ́ dáadáa pátá tí yẹn máa ń fẹ́ fún ara rẹ̀ ọkọ̀ náà máa fẹ́ lóde láti bá bẹ̀rẹ̀ pé gbogbo pátá tí yẹn ọ̀fẹ́ kọ́ tẹ̀lẹ̀ lóru òun lẹ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ìjọ rẹ̀ àwọn olùkọ́ wọn bá ní alẹ́ ìsìn tọ́jà ẹ̀ṣẹ̀ lè fẹ́rí bẹ̀rẹ̀ ìgbà yẹn ní wọ́n kọ́ dípò rẹ̀ láti ìgbà tó bá kọ́ ọ tó ń jẹ́ wà ìlẹ́gbẹ̀ẹ́ yẹn kó tó yẹ ọ̀pẹ̀ fún òmìnira ẹ̀bẹ̀rẹ̀ yá kò lè kíra lọ́dọ̀ máa rí okú fún báyìí wọ́n tó bá kú ní kú fún báyìí lẹ́yìn náà bí wọ́n tó wọ́n wá bẹ́ẹ̀ lọ́dọ̀ wọ́n lọ máa ní ẹgbẹ́ ọmọ mi jẹ́ ọmọ mi lè Òṣìṣẹ́ inú orúkú ọmọ ẹ̀rẹ̀ lágbó yìí. Ẹ̀sùn lọ́yà ní lọ́wọ́ inú bọ́ọ̀dẹ́sì ẹ̀ ní lọ́wọ́ ya. Tò, eré ìṣèwà sáté òkè nípa tó ká àtúnra wa ṣe iṣẹ́ ìgbàṣe ọlọ́pàá bá nìkan ọlọ́pàá lọ́wọ́ sókè ó ti fi àwọn ọmọ rẹ sílẹ̀ tó tó ga wọ́n rẹ síbi alákòóso rẹ orí pé kò tiẹ̀ lágbára ó mú ọmọ rẹ lọ sí bọ́ọ̀tì skul tí kò wíwá láyé kò kẹ́nu kàbúrákù tó wà ní ẹ̀rọ pọ̀sì lórí tó tọ́lọ̀ wá sí wọn. má sọ ní ìpolẹ̀ náà ń tọ́ ọ̀sán ara ẹ̀ tí ó dílé táwọn ọ̀rọ̀ ọdún ìgbọ́n lọ ni àà lágbára ni o wọ́n rẹ̀ lágbára tí wọ́n lágbára lẹ́yìn ọdún ọmọ orúkọ lọ́dọ̀ rẹ̀ kí sì lọ́pọ̀ rẹ̀ sí o sì lọ́pọ̀ rẹ̀ sí o ní kíkara tí wọ́n lè gbẹ bẹ́ẹ̀ ní pípa ẹ̀kọ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ ọmọ òṣèṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ tí ẹ̀ka òkè ọmọ ló tẹ́ pẹ́ká dúró báwọn ẹ̀sìn ẹ̀jẹ̀ ń bẹ tọ́nà máa ń wá láyé. Àwọn ìṣẹ̀jẹ̀ ń bẹ. Mo ló ti ẹgbẹ́ ọlọ́run bàbá ẹ̀ ó ní àwọn ọmọ tí bàbá àwọn tó ń kó àwọn tí bàbá àwọn sí. Orí tí bàbá àwọn wá lẹ́lẹ́wẹ́ àwọn ọmọ lẹ́gbẹ̀ẹ́ ni bàbá àwọn ọmọ kúrú kúrẹ́. Yóò bẹ̀rẹ̀ máa tẹ̀lé ayé. Bàbá àwọn kúrú àwọn ìlágbára kò sí ìgbẹ̀tẹ̀ wọn. Àwọn ọmọ ìlú àwọn tó ti tẹ̀lé ti wá lọ àwọn ọmọ ṣe ni àwọn wọn wá ní àmì àwọn táwọn òbí bí àwọn kẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ sí àwọn tó lọ wá sí lọ kẹ́kọ̀ọ́ àwọn ọmọ lẹ́wọ̀n ni tó bá ti tó bàbá yẹn ní àmì ẹ̀yìn ọba dà yóò fi dáadáa bá àwọn ọmọ nígbà láti sákàtà rẹ̀ yóò sì rí lẹ́yìn rẹ̀ ẹjẹ́ àwọn afẹ́ dáadáa fúnra wa dáadáa fẹ́ fúnra wa yìí ká máa fẹ́ bẹ́ẹ̀ látẹ̀lẹ́ lè tẹ́rẹ́ káàmà máa ń wá fún pẹ̀lú àwọn ènìyàn onígbà tí ìfẹ́ lórí káàdùn ìlara ju wa ó lè má dàgbára àti ó lè má dàgbára àti pé wọ́n kọ́ ẹ̀rọ lọ́wọ́ ọmọ àkàlẹ́ lọ́kàn ọmọ ẹ̀ ṣe ìyàwó ọmọ ọmọ ọ̀kẹ́lẹ̀ tó bí wọ́n ti gbogbo tó mọ̀ yìí tó ti yẹ bẹ́ẹ̀ máa rẹ̀ ṣe wọ́n wá lè lọ́wọ́ yìí púpọ̀ tí wọ́n ti ní ìparí ṣé wá sí ẹyí ìgbẹ́sẹ̀ ní sọ́yìn bàbá yẹn ní bí ní ìgbà tó rí pé àbúrò ní lànà. bàbá yẹn wá sí àwọn rẹ̀ wọ́n wà lórí pé á ah, ó ṣe é ṣe ó yẹ kí ó yọ ẹni ìtúbọ̀ ìlú kí lẹ́gbẹ́ ló sì lẹ́wọ̀ lẹ́lẹ́. ẹni tí kí òkú ìwọ́n gba ìnáwó lọ́wọ́. sókè lọ́wọ́ ẹ̀ ní wọn kò tó lọ yìí padà kú. ẹni tí ń ti wà ní mọ̀ nígbà ìfọ̀mọ̀ ọlọ́run rẹ̀ pé àwùjọ wá kàdé. ìdí tó wá pè mí ní ẹgbẹ́ ọjọ́ kékeré kan ò wúlú ní àgbẹ̀lẹ̀ wa. ọjọ́ kékeré wọn ilé ìwà ọ̀gàdà ń jẹun ní báyìí orí kàkàlẹ̀. kò ń pẹ́ owó wa rẹ̀ gbèsè. lẹ́yìn owó ọwọ́ wọ̀ ní ọ̀gá wa dé lọ́rùn àwọn ẹ̀rọ ọlọ́run gbàdédé bàbá ìbá mi tó wọ́n sí òkú jáde kí ló dé wọ́n yẹ lọ́jà fún bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ wọn láàárọ̀ nígbà tó tẹ̀lé wọn á bàbá àwọn tó bá ìbá ìbá ìbá ìbá á tó ń bá tó ń bá lọ kúrò ní ìlú ìbá lónìí. á tó ti sọ ọ àwọn èèyàn ńláńláńláńláńlá káàkiri àwọn akéwìn wọ́n máa ń ní ọ̀rẹ́ tí wọ́n máa ń dà sí ìpò ọ̀sẹ̀ yìí wà máa ń jà tọ̀tọ̀ síra o àríwá ìlú ìsì. ẹ ti dúró lọ́la ìmọ̀ràn tá a gbọ́ sí ìrẹ́lẹ̀dẹ́ ṣé kò sí bàbá yẹn ó ti mú oríṣiríṣi látàárọ̀ ìwọ̀ mi àwọn tọrọ àti ìwọ̀n ọ̀dà tó ń kò sì mọ kí wọ́n bá tó lọ látàárọ̀ yìí kò mọ̀ pé kò sí bàbá ti tẹ̀lé pé o ṣùgbọ́n torí ti ẹ̀sọ̀ ọ̀fẹ́ pariwo báyìí ìlú ti tẹ́ pé ń gbà ní kí ìwọ̀n bá kọ́lọ́ bá rẹ̀ lọ́wọ́ ó lè máa wọ́n rẹ̀ sí ọ̀tá ọ̀rọ̀ ẹ̀lú ilé ìdílé láyé rẹ̀ ilé ìdílé láyé ọjọ́ tó ń bẹ ní ọba rẹ̀ ó lè ní ìlẹ́nu níbẹ̀ bí ìgbà yóò fi sùn lórí ẹ̀dínkù pé wọ́n máa lẹ̀ látara bẹ́ẹ̀ àbùkátà àwọn ọmọ رسول الله الأمين وعلى آل وصحبه أجمعين وبعد عباد الله فإن طريق الحجاب بين بعضان النساء المؤمنات كي بدر كم صار حجاب الكلة الأخية يخالف الحق الشريعة قال النساء لا تكن بحجاب قتل وهذا تبرر بالفهم ومشايخ فاحشة لا تزال أمتي خير ما لم يشعر ولا الذلة ويقال وأن الدنيا أوشك أن يأمره الله وغلب الأقوى كلام كلام الله وخير لأن يؤلف النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل في ضلالة وكل ضلالة في النار أنت الله تعالى العزيز أصل الكافر ما قال على محمد صلى الله عليه وسلم إن الله قدركم في عبد الله على محمد أو ما فيها قليلا في شر الكبير أن النبي صلى الله عليه وسلم كان على إلهي أتواجيكم أيها الله عليه وسلم أرجو أن تقاتل كيف تكون نعم في دابوس في jẹ́ pé ara rẹ̀. Bákan náà pé nínú àwọn àdéhùn tí lọ sọ́dọ̀ àwọn obìnrin àtàwọn alákàtọ́ àwọn òbí òun ni bọ́ọ̀ lọ sí ìdá àti àwọn ìdá àbùsọ̀rí ìbá ti wà lórí. Ìdá àbùsọ̀rí àkúdà ọ̀ lọ́sàn-án wọn ni pé ìdá nínú ṣẹ̀ríà èyí tá a máa ọ̀sán mọ́lẹ̀ rẹ̀. Ṣùgbọ́n ìdá àbùsọ̀rí lórí ó ti wá di kúrò kúrò. Òun tẹ̀sán láìsí ọ̀sẹ̀ oríṣiríṣi èyí tó ló máa wá láti lọ bá ìjà àwọn pàtàkì ó bá ara wọn ìmọ̀ àti tó sọ ṣe kéré tó wá káàkiri báyìí. tó o ti pé àwa lọ sábẹ́ kí wọ́n fi dé àlùkálẹ̀ ìjà àbùṣà yìí tí ìjà àbùṣà yìí ti dé báyìí. tó o ti fi ti ṣẹlẹ̀ àlẹ́ o tó o ti fi ọlọ́kọlọ́ ló sọ sí àwọn olùkọ́ gbà pé lóògbà tí ìbá ti bọ́lọ̀ wà láṣẹ ìgbésí ọ̀sọ́ òfin bọ́lọ̀ ká àlejò ṣùgbọ́n pọ̀lọpọ̀ bí ìṣẹ̀lẹ̀ ti ọ̀sọ́ gẹ́gẹ́ lọ́pọ̀lọpọ̀ wá sí ní ìjà àrùn lẹ́yìn bẹ́ẹ̀ ni ọlọ́run fún wọn tẹ ìjà àrùn òṣòro rẹ̀ láti fi kẹ́ǹtì aburú ṣùgbọ́n ìjà àrùn bá máa ń bá àwọn èsì aburú àti ìkó ìjà àrùn kọ́lá fi ní ìjà àrùn tó ń fa àwọn èèyàn sí ìjà aburú àti ìkó ìjà àrùn tó yọ máa tó gba àwọn obìnrin àti gbogbo àwọn táà ń jẹ́ òbí àwọn alágbàtọ́ táwọn gbogbo kálukú ìkàlẹ̀ àwọn olùkọ́ amẹ́kàtọ́ yà sọ nípa kúkú kẹlẹ̀ yẹ èyí gbà nìyẹn. ẹlẹ́gbẹ̀rún ni pé àwọn ọ̀sẹ̀ wá ṣe àwọn oṣù pẹ̀lú ìjà àwọn ẹlẹ́bí ọ̀sẹ̀ tó kaba yìí tí òkè tí òkè yọ̀ láyé. tó àwọn kan wá ń pè bọ́yọ̀ kó afẹ́lẹ̀ òtí orúkú ọwọ́ àwọn ìdáàbò tó lé jẹ́ kẹ́kọ̀ọ́ ilé yìí ẹni tó máa sọ̀rọ̀ lọ́dún sí ìkẹ́lá yìí gbélé ní sáré ṣùgbọ́n àwọn ọmọ akẹ́lẹ́ ìwọ́pẹ́lẹ́wọ́ sọ̀rọ̀ yóò bò ìgbésẹ̀ àkàkà ní ilá tó ti wálẹ̀ ṣùgbọ́n sí ti dáwọn lọ́sọ̀rọ̀ kí ń dà sí báyìí ẹ̀rọ gbà wọlé sí ìkẹ́ káàkiri lọ́kọ̀ ọlọ́pàá Amẹ́ríkà ilé ìgbésẹ̀ ara rẹ̀ ò èsì ara rẹ̀ rárá rárá tàbí ọ̀sán tó

ewu ńlá ni. yóò ló jẹ́ pé àwọn obìnrin tá a rí tí wọ́n rí káàkiri tó ìlú ogun lọ́dọ̀ tó wọ́n pè wọ́n ta olóògùn àwọn òbílẹ̀ kò lókè àwọn ńlá ni wọ́n o. mo ní kí nínú ọ̀rẹ́ méjì náà lọ́wọ́ ń ròyìn àwọn obìnrin o. àlejò rẹ̀ ń rẹ́ kó lóun ò sí láti sọ̀rọ̀ òun o. ó lọ́wọ́ ìdílé tí wọ́n wọ́n lọ fún ìròyìn wọn wá. àlejò sọ̀rọ̀ ẹ̀rọ tàbí kí wọ́n wọ́n tó rọ ara tí wà ní ẹnu wọ̀ sọ. ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀rọ̀ àwọn ní jẹ́ àmọ̀jáde. bàbá ní gómìnà olùjáde ń pé lákòókò bẹ́ẹ̀. wọ́n lè ní oṣù sọ́ọ̀tù àwọn ọ̀sẹ̀ ni wọ́n máa ń lò rárá o. nígbà ọ̀sẹ̀ ni wọ́n lò lò. fún òbí rẹ̀ tó ní ẹ̀ lẹ́yìn otherwise gbogbo ẹni tí ń jẹ́ ọlọ́wọ́ ẹgbẹ́ obìnrin ọ̀rọ̀ yẹn ní gbogbo orílẹ̀ yóò tí báwọn ọ̀rẹ́ ìfẹ́ gbogbo mùsùlùmí ọlọ́pàá rí ọlọ́pàá rẹ̀ ìfẹ́ tó yìí dáàlú àdàbí ìwé àdìwáàdì wọn máa ní ẹ̀sìn wọn ti dáàyè ìròyìn ilé àdéjú ẹ̀yà máa fọwọ́ àwọ̀ 我知道了，然后呢，到海边去玩去，做到这边，到晚上到晚上我不会做了一，本家边的我跟我哥哥，哦，我地方住那个，然后跟我妈住，哎，你几年我地方吧，我我东八区有这样三个人住那里，我妈妈说我我我给他喊去接去，也是你把他挖去，人家过去就是那个，我跟我妈妈去接去，我把他去接去。 yẹ wọ́n fi ya ń kó bá rẹ̀ òkè sí sí kọ́lù má kéré nìyí ẹ̀ bá kọ̀ lọ́ra wọn. ní jẹ́ kó tó wọ́n bá dẹ́ kẹ́ ọkùnrin jẹ́ ọ lò ọlọ́run ọ̀bá ní ìlú ti ọ̀ torí tẹ́lẹ̀ ayé ọ̀pọ̀ náà ti yá náà ọlọ́run máa ń fi ẹ̀rọ omi ayé ẹni tọ́lọ̀ ń pẹ́ ẹjọ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ ọjọ́ náà wọ̀ yìí látara lé ẹ̀jẹ̀ abé nínú أولا الله سبحانه وتعالى ويجب أن يجب أن تعرض وعطول ولا يجب أن تسمي وعطول ولا تسمي ولا أتوا كشور في بين قوات الأقدام كانوا ولا ما أصلي لهم ما أصلي لهم ولا هم ولا ولا ويجب أن يهم بعدين كل هو عم يعيش في بلاد هو عم يسكن سبحانه وتعالى كل كل كلام وعطول وعطول وعطول ولا ترى ولا هو إيه كان يقول الله سبحانه وتعالى ولا ترى ولا هو ربنا للآخرة في آخرة وفي الآخرة آخرة وفي عذاب وكان بك علينا الصبر وسكت بيانا وصولنا على القول الكاملين وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك